of lifting, a word of lifting, a word of lifting, a word of lifting, a word of lifting, a word of change of level. Father, release to them, release to them, release to them, release to them. In Jesus' name we pray. We are going to pray and say, God, swallow up the altar of your it Come every of our altar in all world, one and assembly tomorrow. Holy Ghost, swallow it up to liberate your people. Lift up your voice and begin to pray. Every of our altar tomorrow, every one and altar, Father, we sanctify that. Father, we sanctify that by the blood of Jesus and the fire of Holy Ghost. We sanctify all God's altar. Palike to the Agabashata. Anyone that set your eyes on the altar tomorrow, let them elaborate. Let them elaborate fire. fire. tomorrow. In the name of Jesus. All that I am. For it to see All All All All For the of souls. In the name of Jesus. Thank you, Lord Jesus. In Jesus' name we pray. I want you to pray this one for yourself and say, God. because I'm partaker of tonight kingdom advancement prayer. Let my life continue to advance. When others are down, Labosha, Oluwalomami, you cannot continue to pray kingdom advancement prayer and your life will not keep advancing. That is the light. You cannot. Either in your closet, either you are joining the twenty-four prayer, prayer marathon, prayer shed. He said you cannot be involved in a kingdom advancement prayer and your life remains stagnant and your life will not advance. I pray for everyone that has partook in tonight kingdom advancement prayer. Your life will continue to advance. Beyond your counterpart, your life will continue to advance. The life of your children will continue to advance. The seed that you have just sown tonight in the kingdom We germinate for you to harvest said it will be germinated for your generations and born, They will harvest from it in the name of Jesus. Oh, shall it be? Jesus in Jesus name we pray in Jesus name we pray ẹ wá pe orúkọ Jésù Olúwa lọ́run má jàmóye jẹ́ kí ayé mi jẹ́ kí ogun ayé mi ogun ayé ọmọ mi Olúwa jó rí ọwọ́ Ọlọ́run tó bá rí ọwọ́ ọlọ́run ó máa bìlà tó bá rí ọwọ́ ọlọ́run ó máa padà tó bá rí ọwọ́ ọlọ́run ó máa dákẹ́ tó bá rí ọwọ́ ọlọ́run ó máa dúró ẹ pe orúkọ jésù níbi tí a wà yẹn ogun tí mo ní títí di àkókò yìí ìbànújẹ́ tí mo ní lórí ọmọ títí di àkókò yìí wà ní olúwa jẹ́ kó rí ọwọ́ ìjà rẹ jẹ́ kó rí ọwọ́ ìjà ọlọ́run ẹ pe jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ogun ayé mi tó takú ìbànújẹ́ mi lórí ọmọ tó takú ẹkún mi lórí ọmọ tó takú ẹni olúwàjọ rí ọwọ́ rẹ̀ ó yá yá yá yá yá yá yá yá yá ẹ̀yin ọmọ ọlọ́run ẹjọ́ ẹgbà ogun tó ń rí ọlọ́run ọ tó ń rí ọlọ́run fi láyé mi olúwa lóru ìjọ rí ọwọ́ rẹ̀ ẹni tó ń bèrè pé bọ́lá ọlọ́run mi wà agbára tó ń sọ wípé bó ṣe ń gbà tó màmá yìí gbàdúrà o wọ́n ń bẹ̀ mí àti ẹ̀ka wọ́n mọye gbogbo ìgbà tó ń wọ iwájú ọlọ́run ogun tó ń rí ọlọ́run fi láyé mi wà á ní olúwa jẹ́ kó rí ọwọ́ ìjà rẹ lórí ó jésù olúwa wa ẹ pé jésù olúwa gbé ọwọ́ ìjà rẹ dìde lórí ogun tí mo ní lórí ogun tó ń ṣe bí ọlọ́run lórí ayé ọmọ mi ogun tó lóun ò ní jẹ́ ìrọ́nà kọjá olúwa gbé ọwọ́ ìjà rẹ tì olúwa jó rí ọwọ́ ìjà rẹ lórí yẹn sọ́dọ̀. dáadáa ẹ gbàdúrà yẹn dáadáa àdúrà wa ṣì wà fáwọn tó ń sẹ́ndì sí yẹn o a sì máa gbàdúrà wa lálẹ́ pẹ̀lú àwọn bàbá ó yá yá yá yá yá yá yá olùwàjò rí ọwọ́ rẹ̀ olùwàjò rí ọwọ́ rẹ̀ olùwàjò rí ọwọ́ rẹ̀ olùwàjò rí ọwọ́ rẹ̀ ogun tó alẹ̀ mọ́ mi ogun tó alẹ̀ mọ́ ilé mi ogun tó alẹ̀ mọ́ iṣẹ́ mi ogun tó alẹ̀ mọ́ ìgbéyàwó mi ogun tó alẹ̀ mọ́ health mi ogun tó ń halẹ̀ mọ́ ìgbéyàwó mi ogun tó ń halẹ̀ mọ́ iṣẹ́ ọwọ́ mi ẹni olúwàjọ́ rí ọwọ́ rẹ̀ ó ti ń rí àwọn abiyamọ mọ́mí ẹ máa bá mi ṣí ẹ̀bẹ̀rẹ̀ kí n máa ṣe oníṣẹ́ ó láwọn tó bá ṣe dópin la ó gbàlà ẹ bá mi jí àwọn abiyamọ tó ń sùn yìí àwọn abiyamọ tó ń sùn nínú ṣóòru wa tó ń lọ yìí ẹ bá mi ràn wọ́n lọ́wọ́ lóru yìí ẹ bá mi jí wọn olúwa ogun tó ń ṣe bí ọba lórí mi ogun tó ń ṣe bí ọlọ́run lórí àmọ́ mi olúwa jọ rí ọwọ́ ìjà rẹ á jésù olúwa wá ẹ pé jésù ẹni ń bi mí pé ọlọ́run mi dà ẹni ń bi mí pé ọlọ́run tí mò ń sì dà wà ní olúwa lórí ìjọ rí ọwọ́ ìjà rẹ ẹni tó ń ṣe bí ọba lórí ayé mi ẹni tó ń ṣe bí ọba lórí ohun tí mo gbé dání ẹni tó ń ṣe bí ọba lórí ògo mi olúwa jó rí ọwọ́ ìjà rẹ lóru yìí ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá olúwa jó rí ọwọ́ ìjà rẹ olúwa jó rí ọwọ́ ìjà rẹ jésù olúwa wa olúwa ní kí n sọ fún ìránṣẹ́ pé kó má sunkún mọ́ olúwa ní kó má bàkàn jẹ́ ó lé mi ní olúwa lórí ọ̀rọ̀ rẹ èmi ní olúwa ó ní mo gbé ọ̀nà síbi tó mọ̀ wípé ọ̀nà ti lè jáde ó ní mo kírètì ọ̀nà níbi tó ti ní àròpin lé lórí olúwa ní kó má sunkún mọ́ olúwa ní kó má bànújẹ́ ó ní òun ni ọlọ́run olúwa lẹ́yìn rẹ òun ni àpáta tí ò ṣe dìgbòlù òun ni òrànmọ níṣẹ́ tó ń fàyà tí òun ni òrànmọ níṣẹ́ tó ń wọlé deni gbogbo ènìyàn pé jésù olúwa kọlu ogun tí mo ní bí àpáta ayérayé olúwa bí àpáta ayérayé tó jẹ́ olúwa kọlu ẹni tó ń wádìí mi ẹni tó ń fi ara nẹmẹ́ ẹni tó ń bèrè pọ̀ lọ́rùn mi dà ẹni tó ń bèrè pọ̀ ògo tí mo gbé dání dà ẹni tó ń bèrè pọ̀ oríire mi dà ẹni tó ń bèrè pé ayọ̀ mi dà ẹni tó ń bèrè pé ẹ̀rí mi gan dà wọ́n ní olúwa dìde sí olúwa nawọ́ ìjà rẹ sí olúwa nawọ́ ìjà rẹ sí ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹ gbàdúrà yẹn dáadáa ẹ fi tára gbà bàbà ẹ fi tára gbà bàbà olúwa nawọ́ ìjà rẹ sí olúwa nawọ́ ìjà rẹ sí olúwa nawọ́ ìjà rẹ sí olúwa nawọ́ ìjà rẹ sí olúwa nawọ́ ìjà rẹ sí olúwa nawọ́ ìjà rẹ sí ó jésù olúwa wa ẹ pé jésù ogun tó sọ ayọ̀ tí mo ní lọ́jọ́ tí mo bí ọmọ tó padà sọ́ni ìbànújẹ́ kò sẹ́ni tó bímọ lọ́jọ́ yẹn wọ́n kí wa kú oríire ni ẹ̀yin gan rí ọmọ yẹn inú yín dùn ayọ̀ yín kú kí ló wá dé tí ìbànújẹ́ wọnú ẹ̀ ẹ pé jésù mọ́ mi gbogbo ọ̀nà tí ìbànújẹ́ gbà wọnú ayé ọmọ mi gbogbo ọ̀nà tí ìbànújẹ́ gbà gbogbo ọ̀nà tí kòrò gbà wọnú ayé mi tó gbà wọnú ayé ọkọ mi tó gbà wọnú ìdílé mi tó gbà wọnú iṣẹ́ mi wà ní ọlọ́run má jẹ̀mú ó ó yá máa dípa lóru yìí ó yá máa dípa kó tú mi sílẹ̀ ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó kú ọ̀nà tí ìbànújẹ́ gbà wọlé sí mi lára tí mi ò fi lè lẹ́nu ọpẹ́ délẹ̀ lórí ọmọ tó pẹ́ mi ò fi kú mọ́ ìṣòro tó fún mi ní ọpẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìṣòro tó gba omi tó ń gba omi jẹ́ kíkorò lójú mi wà lólúwa parí ẹ̀ lóru yìí olúwa parí ẹ̀ lóru yìí ìṣòro tó ń gba ẹkún kíkorò ìṣòro tó ń gba omi jẹ́ ìkọ̀kọ̀ lójú mi olúwa parí ẹ̀ lóru yìí ah, jésù olúwa wa ẹ pé jésù ogun tí mo ní god bless you mọ̀mí adébíyẹ̀pẹ̀ ogun tí mo ní tí ayé gan ti mọ̀ mí mọ́ wá ní olúwa gbé mi lóru yìí bọ́lọ́run bá lè gbé ogun tí wọ́n mọ hánà mọ̀ mi mọ́mí yóò gbógun ayé rẹ mi ó dáná mo súre lóru yìí ogun táyé fi ń pè ọ́ tó ti gborúkọ lórúkọ jésù ogun ọ̀hún gbé mi lóru ogun tá a fi ń pe ọmọ yẹn lórúkọ jésù á gbé ogun yẹn mi ogun tó gborúkọ lẹ́nu rẹ lórúkọ jésù á gbé ogun yẹn mi gbé ogun yẹn mi a gbé ogun yẹn mi a gbé ogun yẹn mi pariwo lóhùn òkè ọlọ́run agbógun mi ó yá gbé ogun tí mo ní mi lóru yòó yá dúró. mi ah, ogun tí mo ní tí mo ní tí mo ní táyé ti mọ̀ mi mọ́ ah, olúwa gbé ogun yẹn mi ogun tí yóò jẹ́ kí gbàgbọ́ ó dùn lẹ́nu mi ogun tí yóò jẹ́ kọ́rọ̀ ọlọ́run ó dùn lẹ́nu mi ogun tí ewu àsú ọ̀rọ̀ náà olúwa gbé mi olúwa gbẹ̀mí olúwa gbẹ̀mí olúwa gbẹ̀mí wọn lè wọ ẹni tó fẹ́ wàásù ọ̀rọ̀ lọ́nà ogun oṣù sì wà láyé ẹ gbàdúrà mọ́mẹ́ wọ́n sọ fún ránṣẹ́bìnrin yẹn wọ́n ní tó o fi ń gbé fúláyà kiri o ò ṣe lọ wójú tù bó o ṣe fẹ́ bímọ o ò ṣe lọ wójú tù bó o ṣe fẹ́ bímọ mọ́mì ogun yẹn ń challenge ẹ̀ ni ogun yẹn ń challenge ìwàásù ogun ẹ gbàá ogun tó ń kó tí ò jẹ́ lè wàásù ọ̀rọ̀ ọlọ́run ogun tó ń jẹ́ kí n wà limited nínú ìwàásù mi wà ní olúwa gbé mi ogun tí ò jẹ́ lè jáde kéde ọ̀rọ̀ náà olúwa gbé mi. Every battle that has silenced the name of Jesus in my mouth, Holy Ghost, swallow them. Father, swallow them. Father, swallow them. Olúwa gbé mi. Olúwa gbé mi. Oh, Jésù. Olúwa wá. Ẹ tún pe Jésù ogun tó gba ayọ̀ lọ́wọ́ mi tó fẹkún sí mi lójú ó yá yá yá yá ogun tó gba ayọ̀ lọ́wọ́ mi tó fi ẹkún sí mi lójú mo tún súre lálẹ́ yìí gbogbo abiyamọ tó ń sunkún ìkọ̀kọ̀ níbí láti ọ̀run áńgẹ́lì omijé gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ń sunkún ìkọ̀kọ̀ níbí láti ọ̀run olúwa nu omijé íjíbítì tẹ rí tó ti dòní ẹ ò tún rí mọ́ níbi tẹ́ ẹ dúró sí yẹn mo ló wọlẹ̀ ogun ọ̀run gbẹ mi ah, wọ́n bẹ̀ ń kọrin ìbànújẹ́ gbẹrù rẹ̀ ẹ̀ẹ́kún ó ṣe gbẹrù rẹ̀ pátápátá ó kọrin yẹn kọrin yẹn kọrin yẹn ogun ọ̀run sì ń kọ yẹn ìbànújẹ́. ba ba ba bànújẹ́ gbẹrù rẹ mú mi ẹ pé orúkọ jésù ogun tó gba ayọ̀ lọ́wọ́ mi olúwa finá mu lálẹ́ ogun tí ò jẹ́ ń lè yọ̀mọ́ lórí ọmọ yẹn ogun tí ò jẹ́ ń lè yọ̀mọ́ lórí ọkọ mi ogun tí ò jẹ́ ń lè yọ̀mọ́ lórí iṣẹ́ yẹn ogun tí ò jẹ́ ń lè yọ̀mọ́ lórí àgọ́ yẹn àá olúwa ní ọmọ mi sọ fún àwọn abiyamọ kí wọ́n fi àgọ́ wọn ṣiṣẹ́ fún olúwa máa ma dálé ibò sí ní akaba. olúwa ni sọ fún gbogbo àwọn abiyamọ kí wọ́n fi àgọ́ wọn yẹn ṣiṣẹ́ fún olúwa olúwa ní kàn fi àgọ́ wọn ṣiṣẹ́ fún olúwa that body cannot serve God and also serve sickness that your body cannot serve God and also serve demon that body cannot be serving God and at the same time be serving the sick olúwa ní jẹ́ kí àgọ́ rẹ kó máa sin olúwa jẹ́ kí àgọ́ rẹ kó wà nínú iṣẹ́ olúwa jẹ́ kí àgọ́ rẹ kó farajìn fún olúwa ẹ pe orúkọ jésù alágbára tó ń bẹ nínú ilé wa tó ń fara ni mí olúwa jẹ́ ń gbọ́ kó kú ah wọ́n mi ẹ gbà o àdúrà ń gbà fáwọn tó bá lè gbà ẹgbẹ́ rí màmá yẹn ní ọjọ́ tuesday láti ìlú London màmá yẹn ní mọ́mì màmá yẹn ti kú dànù alágbára lé wọn fò ṣọlẹ̀ ká ní kò gbàdúrà ní mọ́mì wọ́n á fi ìyà yẹn jẹ wọ́n gbé fifteen years ilé di forty years bó o bá ṣe lè gbàdúrà tó ló ṣe máa bọ́ tó bó o bá ṣe lè sáré àdúrà tó ló ṣe máa rí ọlọ́run tó ẹni tó bá jókòó kì í ríwájú ẹni tó bá jókòó kì í rí ọlọ́run ó ní ẹ wá olúwa nígbà tí ẹ lè rí a máa ń wá olúwa ní káyìlìà parabo ṣọdá a máa ń wá olúwa ní wà á wá olúwa nínú àdúrà wà á wá olúwa nínú àwẹ̀ wà á wá olúwa nínú iṣẹ́ olúwa wà á wá olúwa nínú iṣẹ́ ìsìn wà á wá olúwa nínú ìfífúnni wà á wá olúwa nínú ìṣòro ó ní ẹ wá olúwa nígbà tí ẹ lè rí mọ́mí ẹ pé jésù alágbára. Ah, ilé tó ń bẹ nídìí ọ̀rọ̀ mi nílé wa olúwa jó fò sánlẹ̀ kó kú lóru yìí olúwa gba ẹ̀mí lẹ́nu ẹ̀ olúwa gba ẹ̀mí lẹ́nu ẹ̀ alágbára tó lóun ní bímọ yẹn alágbára tó lọ́mọ yẹn ò ní dìde alágbára tó lò ní rí ayọ̀ lórí ọmọ alágbára tó nílùú ọba sọ ló máa jẹ́ fún ọ alágbára tó ní kó o má dìde láyé alágbára tó ní kó o kàwé kó o má ròó fi ṣe alágbára tó ní kó o gbé láìsẹ̀sì dání kó di pépà lásán alágbára tó ní kágọ́ rẹ kó wọ ibùjókòó àìsàn wà ní olúwa jẹ́ ń gbọ́ kó kú lórí ẹ pé. gbàdàdà gbàdàdà jésù olúwa wa ẹ tún pé jésù alágbára tó ń fojú sìn mí alágbára tó ń fi ojú tẹ̀lé mi alágbára tó ń fojú mọ́nítọ̀ mi alágbára tó ń fojú mọ́nítọ̀ ilé mi a olúwa rọ ìbọn bò lóru yẹn sọ ní àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó ẹ rọ ìbọn bò olúwa da ìbọn bò olúwa dá ìbọn bò ó yá yá yá yá yá alágbára tó mọ́nítọ̀ bí ìdílé mi tó mọ́nítọ̀ oríire àwọn ọmọ mi tó mọ́nítọ̀ bí mo ṣe ń lọ bí mo ṣe ń bọ̀ alágbára tó mọ́nítọ̀ ayé mi ó yá yá yá yá yá gbérí mi sókè ọlọ́run mi alágbára tó lórí mi ò ní jáde alágbára tó lórí mi ò ní ka òkè alágbára tó lórí àwọn ọmọ mi ò ní ka òkè ó yá yá yá yá yá alágbára tó lórí ọkọ mi ò ní ka òkè olúwa dá ìbọn bọ̀ wá ó jésù olúwa wá ẹ pé jésù alágbára tó ń sáré nínú ayé bí mo ti ń sáré nínú ọlọ́run ẹ gbà ó alágbára tó ń sáré lórí mi nínú ayé bí mo ṣe ń sáré nínú ọlọ́run olúwa jó pàdé kú ẹ ẹ gbà mọ́ mi alágbára tó ń sáré àbágbá báìbù mi alágbára tó ń sáré mi nínú ayé bí mo ṣe ń sáré nínú ọlọ́run wà ní olúwa yóò pàdé ikú ẹ̀ olúwa yóò pàdé ikú ẹ̀ alágbára tó ń sáré èmi nínú ayé ẹ̀mọ́ tó bá ní wọ́n ń sáré èèyàn nínú ayé wọ́n ń lọ sókè sódò wọ́n ń wádìí ẹ̀ kiri wọ́n ń mọ́rù ẹ̀ kiri wọ́n ń mọ́rùkù ẹ̀ kiri wọ́n ń alikaba parushata kailia panda kaolia ike toto pẹ́ẹ́dẹ́rìà ẹ pé Jésù communication gadget òkùnkùn tá a fi ń ṣiṣẹ́ lórí mi wá ní lóru yóò yá gbiná communication gadget òkùnkùn tá a fi ń ṣiṣẹ́ lórí mi wà ní lóru yìí ó yá gbiná sọnù ó yá gbiná sọnù ó yá gbiná sọnù ẹ pẹ́. màmá yìí fi tara gbàdúrà communication gadget okun kan tá a fi ń sáré ilé mi tá a fi ń sáré ilé àwọn ọmọ mi tá a fi ń sáré ọkọ mi ó yẹ gbiná o ẹ gbiná o ẹ gbiná o ẹ gbiná o ó yá ó yá ó yá ó yá ó yá ó yá communication gadget okun tá a fi ń sáré mi mo ní ẹ máa gbiná ẹ máa gbiná ẹ máa gbiná ẹ̀yin màmá yìí gbà á létí ogun kan tá a fi ń sáré àwọn ọmọ mẹ ọjà ọjà á jésù olúwa wa ẹ kó aṣọ àwọn ọmọ yẹn jáde wàá máa pariwo olúwa rọ òjò iná olúwa rọ sórí aṣọ ìkọ́ni máa ń tu àṣẹ mọ́ mi lọ́wọ́ sórí lẹ́yìn àdúrà twenty one days yìí olúwa ní aṣọ àwọn ọmọ yẹn lọ́wọ́ wọn di aṣọ agbára lọ́ máa lò ó fóhunkóhun tó o bá fẹ́ nínú ọlọ́run mọ́mí ẹ pé jésù olúwa pọ̀ iná sínú aṣọ yìí olúwa bọ inú ẹ̀ inú ẹ̀mí mímọ́ inú ẹ̀mí mímọ́ inú agbára inú ẹ̀mí mímọ́ inú agbára olúwa bọ sínú aṣọ yẹn ẹ pé. wa ẹ tún pe jésù àní gbogbo communication gadget òkùnkùn tá a fi ń ṣiṣẹ́ lórí ayé mi olúwàjò gbiná olúwàjò gbiná communication gadget òkùnkùn tá a fi ń tírèlì mi tá a fi ń wádìí mi tá a fi ń baṣẹ́ mi jẹ́ tá a fi ń bayé mi jẹ́ wà lólúwàjò gbiná ẹ pe jésù ẹ sọ́ di àdúrà ẹ ó yá ó jésù olúwa wá ẹ pé jésù gbogbo ibi tó yẹ kí n ti sáré dé gbogbo ibi tó yẹ kí n ti sáré dé ṣùgbọ́n tí mi ò tí ì dé láyé wá ní olúwa fà mí lọ́wọ́ lórí yìí kó mú mi sáré ha kábọ̀ ẹ gbà ó wá gbogbo ènìyàn nawọ́ ọ̀tún sókè ó yẹ ká ẹ ti débì kan màmá ó yẹ káwọn ọmọ yẹn ti débì kan ó yẹ kọ́kọ́ yín ti débì ògo kan ó yẹ kí iṣẹ́ yín ti kọjá abẹ yẹn ilé iṣẹ́ yẹn kó ti jù bẹ́ẹ̀ lọ wàá pe orúkọ jésù pẹ̀lú ọwọ́ rẹ lókè ibi gbogbo tó yẹ kí n ti sáré dé láyé ọlọ́run tí mi ò tí ì dé wà ní olúwa gbá mi lọ́wọ́ mú lóru yìí kó o mú mi sáré olúwa dì mí mú di ọkọ mi mú di àwọn ọmọ mi mọ́ olúwa di ọwọ́ ọ̀tún wa mú kó o mú wa sáré òòyà àdúrà. ó yá ó yá ó yá ó yá gbogbo ibi tó yẹ káwọn ọmọ mi ti sáré wọ̀ tí wọn ò tí ì débẹ̀ wá ní olúwa mú ọwọ́ mi dání lóru yìí ó ní màá lè má bá máa tún gbà wọ́n padà màá lè má bá máa tún gbà wọ́n padà màá lè má bá máa tún gbà wọ́n padà ire gbogbo tó ta lọ́wọ́ mi mọ́mí ẹ pé jésù gbogbo ibi tó yẹ kí n ti sáré dé láyé olúwa tí mi ò tí ì dé gbogbo àwọn ilẹ̀ tó yẹ kí n ti gbà ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá àṣeyọrí tó yẹ kí n ti nìkan ọlọ́run tí mi ò tí ì rí ṣe láyé ibi tó yẹ kọ́kọ́ mi ti dé ọlọ́run tó ṣe ń falẹ̀ ẹ̀mí mímọ́ gbá wa mú holy spirit hold me by my eye hold me by my right eye hold me by my right eye and let me begin to fly let me begin to fly let my husband begin to fly. fly. Let my children begin to fly. Hold me by my right hand and let us begin to fly. Open your mouth and pray. Open your mouth and pray. Jesus, Olúwawa ẹ pé Jésù ìsáré authority for speed. I want you to pray it. Authority you cannot know Christ and your life will also be dragging. you cannot learn Christ and those who does not even know Christ are flying. Walk by Jesus. authority to be to gain speed authority for speed. I receive it today for my children, for my son, for my daughter, for myself, for the family, for my husband, for the ministry. Authority for speed. I receive it tonight. Oh, I receive the authority. The life of my children will not drag. My son, hear the word of the Lord. Authority to gain speed. Authority for speed. I receive it for you. Lord, release it upon my son. I call the destiny of my daughter. Authority to gain speed. Authority for speed. Oh God of heaven, release it upon my daughter. Release it upon my daughter. Authority for speed. I receive it, oh God. Ah, Jesus, Oluwawa. Jesus. gbogbo ibi tó yẹ kí n ti jẹ́nu ògo tá a ṣe mi mọ́ wà ní alágbára o fi àánú mú mi jẹ́nà lóru yìí gbogbo ibi tó yẹ kí n ti jẹ́nà kí n ti kọjá gbogbo ibi tó yẹ kọ́kọ́ mi ti jẹ́nà tá a ti kọjá ọlọ́run tá a gbé ẹ́ ń bá gbò sójú ọ̀nà wà ní olúwa mú wa jáde lóru yìí Olúwa tì wá jáde open your mouth and begin to pray authority for speed market maketo pasha tayaba elegedelikaba the bible say arise and shine for your light has come authority to go and shine oh the destiny of my son I call you up tonight go and shine you are a light you are a star begin to shine just Olúwa wa Mommy, ẹ̀jẹ̀ gbàdúrà as we are running up. I want to read from the book of Isaiah. Isaiah chapter 60, verse 1. Isaiah chapter 60, verse 1. The Bible says, Arise and shine, for your light has come, and the glory of the Lord is risen. Arise and shine. Your child, my child, you, myself, we are stars. We are shining, we are shining star. Why is our star getting dim? where you need to loud where you need to make noise why are the devil shutting you down where the light need to be shining why is the devil dimming the light the bible say arise and shine that things go and be a voice go and be a pathfinder go and be a, a, a noticeable being go and be a role model go and be a voice go and be a nation lift up your voice and pray this prayer for your children. Stand in the gap for their children. Stand in the gap for your husband stand in the gap for your wife and use that scripture to pray. The destiny of my children, I call you forth in the middle of the night tonight. It is time for you to rise. It is time for you to arise. Arise and begin to shine. Your light is no longer getting dim. Arise where you need to be heard. I release your voice where you need to be known. I launch you out. Open the. right now gbogbo ibi tó yẹ kó ti máa gbúrú àwọn ọmọ mi gbogbo ibi tó yẹ kó ti máa gbúrú ọkọ mi gbogbo ibi tó yẹ kó wò mí ti máa jáde aláìsí kábọ̀ ṣàtàyàbáyàbá ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ Makuta bakatata. Arise, my destiny, hear the word of the Lord. Arise and begin to shine. It is time for your light to be known. Makaposha kadabasata. Ikegegegegelegedoliga. Masaka poshata yaba. Ekuto poligadaya. It is time. Arise. Are you prophesying? It is prophetic. The prayer is prophetic. The destiny of my soul. I call you, I launch your destiny out. Allah I launch your star out. Paluko Toliga Delia. Masakatayaba. Hekete Gedelia. Rasote Yagabosha. The destiny of my husband. I launch you out. Makwataba. ¡Ay, la voz, venga, dos a, venga, dos a, venga, dos a. Being in the shine, being in the shine. Go and light the world. The destiny of my son. Go and light your world. Go and light your generation. Go and light your own generation. The light of my sons. Go and light the world. world. The light of my daughter. Go and light your world. You prophesy. That prayer is prophetic. Make sure you are praying it. My Lord, go and lighten the whole world. I can't look at about. twenty-one verse sixteen covenant of long life psalm ninety-one verse sixteen says with long life not short life every mother's hearing me tonight every father hearing me tonight every soul all over the world under the sound of my voice God will shower you with long life the Lord will satisfy you with long life Long life will be our portion. Our life will not be cut short. Lift up your voice and begin to pray. Every covenant of short life, short life, over my life, over my sons, over my daughter, over my husband. I cancel it tonight. I cancel it tonight. I led onto that scripture, that book of Psalm 91, verse 16. He said, With long life will I satisfy you. God of satisfaction with long life will be your God. Lift up your voice and begin to pray. My life will not be cut short. Are you praying for yourself? This one is your own. This one is for yourself. You better open your mouth and pray. My life will not be cut short. My God has promised me that with long life He will satisfy me. So tell me that I am not your candidate. My husband is not your candidate. My sons are not your candidate. My daughter is not your candidate. Long life is our satisfaction in Christ Jesus. Long life. Long life, long life, long life. Come along, long life. Upon my life, we not sit. Upon my family, we not say, I will live to eat the fruit of my labor. I will live to get the harvest. My husband will be alive to reap the harvest. My children will be alive to reap the harvest. In the name of Jesus. So shall it be. In Jesus' mighty name we pray. Amen. In Jesus' mighty name we pray. Amen. Begin to celebrate faithful God for tonight's section again. Celebrate Him, celebrate Him, celebrate Him. Give Him praise, give Him honor, give Him adoration for what God has done tonight, for tonight's visitation. Let's worship God. Let's celebrate God for giving us these utterances, for giving us this section. Daddy will say thank you. Thank Him again for what He will do in all our services tomorrow. Give Him praise, give Him praise. Hallowed be your name. In Jesus' mighty name we pray. Amen. In Jesus' mighty name we pray. Amen. Brethren, I want to base, beseech you in the name of the Father. Remember the word of God which says, Remember the Sabbath day and to keep it holy. Make sure you are in the presence of God tomorrow worship in God's presence. I'm telling you, I'm using this medium to tell you if you are in Houston and environs, please join us tomorrow morning in our service at Christ Apostolic Church, Iwalerikan, 127 19 Bisonet Street, Houston, Texas, 77099. If you are in Houston, please let's worship together. Let's worship our Maker together. God has something to deliver to you tomorrow, and I wouldn't want you to miss it. God of heaven is waiting to bless you and also to bless your generation tomorrow. And the Lord will bless you all in Jesus' name. Amen. Also, if you are wash, if you are in uh, Dallas, also worship with us in our assembly in Dallas, Christ Apostolic Church in Wallerica, 2100 Virginia Street, off Career Road zip code Grand Prairie, zip code seven five five zero one. Our service starts nine a.m. tomorrow in Dallas and at the same time nine a.m. tomorrow in uh, Houston. You can also worship with us if you are in Indianapolis in our assembly, Christ Apostolic Church, Iwole Rico. Also in uh, Indianapolis, endeavor to join us endeavor to join us. Endeavor to join us. And the Lord will bless you as you are joining us in Jesus' name. Amen. Tomorrow morning, don't forget, 7 a.m., our children will be before God. The ongoing prophetic section, let your children be there. 7 a.m. tomorrow is a sacrifice for all parents, and we are all going to repeat. it in the name of Jesus. Amen. All our labor of our children, labor of love, will not go in vain in the mighty name of Jesus. Amen. Every of our labor of love over our children will not go in vain in the name of Jesus. Amen. By the special grace of God, this video continues tomorrow. By the special grace of God, please don't miss it. Don't miss it. And for those who were to meet with her father tonight, we have moved it tomorrow.